àwọn ọba kìíní orí kejì ọjọ́ dáfídì sì súnmọ́ etílé tí yóò kú ó sì pàṣẹ fún solomoni ọmọ rẹ̀ pé èmi ń lọ sí ọ̀nà gbogbo ayé nítorí náà mú ara rẹ le kí o sì fi ara rẹ hàn bíi ọkùnrin kí o sì pa ìlànà olúwa ọlọ́run rẹ mọ́ láti máa rìn lé ọ̀nà rẹ̀ láti pa àṣẹ rẹ̀ mọ́ àti òfin rẹ̀ àti ìdájọ́ rẹ̀ àti ẹ̀rí rẹ̀ gẹ́gẹ́ bí a ti kọ́ ní òfin Mósè kí ìwọ kí ó lè máa pọ̀ sí ní ohun gbogbo tí ìwọ ò ṣe àti níbikíbi tí ìwọ bá yí ara rẹ sí kí olúwa kí ó lè mú ọ̀rọ̀ rẹ̀ dúró tí ó ti sọ ní ti èmi pé bí àwọn ọmọ rẹ bá kíyèsí ọ̀nà wọn láti máa fi gbogbo àyà wọn àti gbogbo ọkàn wọn rìn níwájú mi lé òtítọ́ ó wí pé a kì yóò fẹ́ ọkùnrin kan kù fún ọ lórí ìtẹ́ Ísírẹ́lì ìwọ sì mọ̀ pẹ̀lú ohun tí Joabu ọmọ Seruhaya ṣe sí mi àti ohun tí ó ṣe sí balógun méjì nínú àwọn ọ̀gágun Ísírẹ́lì sí Abneri ọmọ Neri àti sí Amasa ọmọ Jeteri ó sì pa wọ́n ó sì tẹ ẹ̀jẹ̀ ogun sílẹ̀ lí àlàáfíà ó sì fi ẹ̀jẹ̀ ogun sí ara àmúrè rẹ̀ tí ń bẹ lí ẹ̀gbẹ́ rẹ̀ àti sí ara sálúbàtà rẹ̀ tí ń bẹ lí ẹsẹ̀ rẹ̀ nítorí náà kí o ṣe gẹ́gẹ́ bí ọgbọ́n rẹ kí o má sì jẹ́ kí ewu orí rẹ kí ó sọ̀kalẹ̀ lọ sí ìṣà òkú lí àlàáfíà ṣùgbọ́n kí ó ṣe oore ọ̀fẹ́ fún àwọn ọmọ barsilai ará gileadi kí ó sì jẹ́ kí wọn kí ó wà nínú àwọn tí ó ń jẹun lórí tábìlì rẹ nítorí bẹ́ẹ̀ ni wọ́n ṣe tọ́ mi nígbà tí mo sá kúrò níwájú absalomu arákùnrin rẹ sì wò ó ṣimei ọmọ gera ẹ̀yà benjamini ti báwúrímù wà pẹ̀lú rẹ tí ó bú mi ní èébú tí ó burú jù lé ọjọ́ tí mo lọ sí mahanaimu ṣùgbọ́n ó sọ̀kalẹ̀ wá pàdé èmi ní jọ́dánì mo sì fi olúwa búra fún un pé èmi kì yóò fi idà pa ọ́ ṣùgbọ́n nísinsìnyí má ṣe jẹ́ kí ó ṣe aláìjìyà nítorí ọlọ́gbọ́n ènìyàn ni ìwọ ìwọ ò sì mọ ohun tí ìwọ ò ṣe sí i ṣùgbọ́n ewu orí rẹ̀ ni kí ó mú sọ̀kalẹ̀ pẹ̀lú ẹ̀jẹ̀ sínú isà òkú dáfídì sì sùn pẹ̀lú àwọn bàbá rẹ̀ a sì sin ní ìlú dáfídì ọjọ́ tí dáfídì jọba lórí ísírẹ́lì jẹ́ ogójì ọdún ní hebroni ó jọba lé ọdún méje ní jerusalemu ó sì jọba lé ọdún mẹ́tàlélọ́gbọ̀n solomoni sì jókòó lórí ìtẹ́ bàbá rẹ̀ a sì fi ìdí ìjọba rẹ̀ kalẹ̀ gidigidi adonija ọmọ agati sì tọ̀ batsheba ìyá solomoni wá batsheba sì wípé àlàáfíà lé o bá wá bí òun sì wípé àlàáfíà ni òun sì wípé èmi ní ọ̀rọ̀ kan bá ọ sọ òun sì wípé máa wí òun sì wípé ìwọ mọ̀ pé ìjọba náà tí èmi nírí àti pé gbogbo Ísírẹ́lì lé ó fi ojú wọn sí mi lára pé èmi ni ó jọba ṣùgbọ́n ìjọba náà sì yí ó sì di ti arákùnrin mi nítorí tirẹ̀ ni láti ọwọ́ Olúwa wá nísinsìnyí ìbéèrè kan ni mo wá béèrè lọ́wọ́ rẹ má ṣe dùn mí ó sì wí fún un pé máa wí i ó sì wí pé mo bẹ̀ ọ́ sọ fún Solomoni ọba nítorí kì yóò dùn ọ́ kí ó fún mi ní abishagi ara shunemu lé aya bathsheba sì wípé ó dára èmi ò bá ọba sọ̀rọ̀ nítorí rẹ̀ bathsheba sì tọ̀ solomoni ọba lọ láti sọ fún un nítorí adonija ọba sì dìde láti pàdé rẹ̀ ó sì tẹ́ ara rẹ̀ ba fún un ó sì jókòó lórí ìtẹ́ rẹ̀ ó sì tẹ́ ìtẹ́ fún ìyá ọba ó sì jókòó lọ́wọ́ ọ̀tún rẹ̀ òun sì wípé ìbéèrè kékeré kan lé èmi ní béèrè lọ́wọ́ rẹ̀ má ṣe dùn mí òun sì wípé máa tọrọ ìyá mi nítorí tí èmi kì yóò dù ọ́ òun sì wí pé jẹ́ kí a fi abiṣagi ara ṣúnéèmù fún adóníjà arákùnrin rẹ̀ lé aya solomoni ọba sì dáhùn ó sì wí fún ìyá rẹ̀ pé èéṣe tí ìwọ fi ń béèrè abiṣagi ara ṣúnéèmù fún adóníjà kúkú béèrè ìjọba fún un pẹ̀lú nítorí ẹ̀gbọ́n mi ní í ṣe fún òun pàápàá àti fún abiatari àlùfáà àti fún joabu ọmọ seruhaya solomoni ọba sì fi olúwa búra pé báyìí ni kí ọlọ́run kí ó ṣe sí mi àti jù bẹ́ẹ̀ pẹ̀lú nítorí adóníjà sọ̀rọ̀ yìí sí ẹ̀mí ara rẹ̀ àti nísinsìnyí bí olúwa ti wà tí ó ti fi ìdí mi múlẹ̀ tí ó sì mú mi jókòó lórí ìtẹ́ bàbá mi tí ó sì ti kọ́ ilé fún mi gẹ́gẹ́ bí ó ti wí lónìí ni a ó pa adóníjà solomoni ọba sì rán benahaya ọmọ jehoiada ó sì kọlù ó sì kú àti fún abiatari àlùfáà ọba wípé lọ sí Anatoti sí oko rẹ nítorí ìwọ yẹ sí ikú ṣùgbọ́n lónìí èmi kì yóò pa ọ́ nítorí ìwọ lé ó ti ń gbé àpótí olúwa ọlọ́run níwájú dáfídì bàbá mi àti nítorí ìwọ ti jẹ nínú gbogbo ìyà tí bàbá mi ti jẹ solomoni sì lé abiatari kúrò nínú iṣẹ́ àlùfáà olúwa kí ó lè mú ọ̀rọ̀ olúwa ṣẹ tí ó ti sọ nípa ilé éèlì ní ṣílò ìyìn sì dé ọ̀dọ̀ joabu nítorí joabu ti tọ adonija lẹ́yìn ṣùgbọ́n kò tọ absalomu lẹ́yìn joabu sì sá sínú àgọ́ olúwa ó di ìwo pẹpẹ mú a sì sọ fún solomoni ọba pé joabu ti sá sínú àgọ́ olúwa sì wò ó ó súnmọ́ pẹpẹ solomoni sì ràn benahaya ọmọ jehoiada pé lọ kí o sì kọlù benahaya sì wá sínú àgọ́ olúwa ó sì wí fún un pé báyìí ọba wí pé jáde òun sì wí pé bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n líhìn yìí lé èmi ò kú benahaya sì mú èsì fún ọba pé báyìí ni joabu wí báyìí ni ó sì dá mi lóhùn ọba sì wí fún un pé ṣe gẹ́gẹ́ bí ó ti wí kí o sì kọlù ú kí o sì sin kí ìwọ kí o lè mú ẹ̀jẹ̀ aláìṣẹ̀ kúrò lọ́dọ̀ mi àti kúrò lọ́dọ̀ ilé bàbá mi tí joabu ti ta sílẹ̀ olúwa yóò sì yí ẹ̀jẹ̀ rẹ̀ padà sórí rẹ̀ nítorí tí ó kọlù ọkùnrin méjì tí ó ṣe olódodo tí ó sàn ju ohun ti kára rẹ̀ lọ ó sì fi idà pa wọ́n dáfídì bàbá mi kò sì mọ̀ àní abneri ọmọ neri olórí ogun àti amasa ọmọ jétérì olórí ogun juda ẹ̀jẹ̀ wọn yóò sì padà sórí joabu àti sórí irú ọmọ rẹ̀ láéláé ṣùgbọ́n sí dáfídì àti sí irú ọmọ rẹ̀ àti sí ilé rẹ̀ àti sí ìtẹ́ rẹ̀ àlàáfíà yóò wà láti ọ̀dọ̀ olúwa wá benaiah ọmọ jehoihada sì gòkè ó sì kọlù ú ó sì pa á a sì sin ní ilé rẹ̀ lé aginjù ọba sì fi benaiya ọmọ jehoiada jẹ olórí ogun ní ipò rẹ̀ àti sadoku àlùfáà ni ọba sì fi sí ipò abiatari ọba sì ránṣẹ́ ó sì pe shimei ó sì wí fún un pé kọ́ ilé fún ara rẹ ní jerusalemu kí o sì máa gbé ibẹ̀ kí o má sì ṣe jáde láti ibẹ̀ lọ sí ibikíbi yóò sì ṣe ilé ọjọ́ tí ìwọ bá jáde tí ìwọ bá sì kọjá odò kídírọ́nì kí ìwọ mọ̀ dájú pé kíkú ni ìwọ ó kú ẹ̀jẹ̀ rẹ yóò wà lórí ara rẹ ṣimei sì wí fún ọba pé ọ̀rọ̀ náà dára gẹ́gẹ́ bí olúwa mi ọba ti wí bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ìránṣẹ́ rẹ̀ yóò ṣe ṣimei sì gbé Jerúsálẹ́mù lé ọjọ́ púpọ̀ ó sì ṣe lẹ́yìn ọdún mẹ́ta àwọn ọmọ ọ̀dọ̀ ṣimei méjì sì lọ sọ́dọ̀ akishi ọmọ maaka ọba gati wọ́n sì rò fún ṣimei pé wò ó àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀ ń bẹ ní gati Shimei sì dìde ó sì di kẹ́tẹ́kẹ́tẹ́ ní gàárì ó sì lọ ó sì mú àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀ bọ̀ láti gati a sì rò fún solomoni pé ṣímẹ́ì ti lọ láti jerusalemu sí gati ó sì padà bọ̀ ọba sì ránṣẹ́ ó sì pe ṣímẹ́ì ó sì wí fún un pé èmi kò ti mú ọ fi olúwa búra èmi kò sì ti fi ọ ṣe ẹlẹ́rìí pé ilé ọjọ́ tí ìwọ bá jáde tí ìwọ bá sì rìn jáde lọ níbikíbi kí ìwọ kí ó mọ̀ dájúdájú pé kíkú ni ìwọ ó kú ìwọ sì wí fún mi pé ọ̀rọ̀ náà tí mo gbọ́ ó dára èyí sì ti ṣe tí ìwọ kò pa ìbúra olúwa mọ́ àti àṣẹ tí mo pa fún ọ ọba sì wí fún ṣímẹ́ì pé ìwọ mọ gbogbo búburú tí ọkàn rẹ ń jẹ ọlẹ́rìí tí ìwọ ti ṣe sí dáfídì bàbá mi olúwa yóò sì yí búburú rẹ sí orí ara rẹ a ó sì bùkún solomoni ọba a ó sì fi ìdí ìtẹ́ dáfídì múlẹ̀ níwájú olúwa láéláé ọba sì pàṣẹ fún benaiah ọmọ jehoiada ó sì jáde lọ ó sì kọlù ó sì kú a sì fi ìdí ìjọba múlẹ̀ lé ọwọ́ solomoni.